والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقلكم ورغبا الله باتي يا يقلكم òun ni ọba tí ó fẹ́ wa nínú ìfẹ́ ọlọ́ọba lé wa lórí lòdúró lè mọ́tọ̀ nùzúlù ìkùhán ó ní àyà kùhán tó ń kọ̀kalẹ̀ lé wa lórí tí àwọn ọmọ aláàbùbáríkà tí wọ́n kà fún wa tí ìjọba mọ ìtumọ̀ àwọn àyà tí àwọn olùkà kalẹ̀ yìí ó ní wá àbí ó ní kálukú kan ó sì máa lọlé ọlọ́ọ̀bá kó bá fẹ́ ìgbàdúrà wa. àwọn ọmọ tí wọ́n sí àkùrá nìkan wa yìí kọlọ wa wò wọ́n bawa wa dá wọn sí àti àwọn àti òbí wọn dáadáa yé àtijọ́ ọ̀run kọ́nà tó jọ wa ṣe fún un gbogbo tí ó ká tó wá ń fẹ́ dáadáa kọ́nà ọba wa èyí àfẹ́ láburú kọ́nà ọba tó lọ fẹ́ kọ̀ọ̀kan wa a ń ṣe

kò ìbọ̀rọ̀ ìmù lọ sọ wọn àbíbẹ̀ ẹ̀kọ́ ni nígbà tó sọ fún mi mo rí mílíọ̀n ẹ̀ àbíbẹ̀ ẹ̀kọ́ ni lọ́dọ̀ Yorùbá a ní ọ̀rẹ́ kan gbà tá a wà ní yunifásitì ọba wúsàmù orúkọ yìí jẹ́ Abubakar bàbá tó bí jẹ́ Abubakar bàbá tó bí bàbá ẹ̀ jẹ́ Abubakar orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló wá lò abubakiri buna abubakiri buna abubakiri bó ṣe tó mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn ẹni rẹ̀ ló ní Muhammad Muhammad Muhammad tó ilé nílé Ibrahim Ibrahim nígbà tí wọ́n bá pè ní inú clan Ibrahim Ibrahim wọ́n á lò dá àfilóde ẹ Ibrahim fuel kọ́mọ̀ bá kó wò kọ́lọ̀ kó dáa sí eléyìí kò sí láì fi bẹ́ẹ̀. bóun ọba bá tún bímọ tó o pé ta nínú ọ̀rọ̀ yìí ẹ̀ẹ́dí ti àrí èmi náà sọ lórúkọ tí bàbá tèmi náà jẹ pé ọmọ yìí náà máa yìí yìí tèmi bá wa wò. àwọn gbogbo wa gbogbo ẹ tó jẹ tó fẹ́ bímọ ẹ tó ti bímọ àyà wà

tẹ́jọ hmm. wá pé jí ọlọ́ ọ̀bá dání torí wípé nílé ayé lèrè àti ní oṣó náà lọ́wọ́ ọba kò ní pọ̀ kéèyàn jí kọrọ kọmọ ìdí àfa hmm. nínú oṣó náà ni kò ní pọ̀ kéèyàn jí àfa kọ́mọ tó wá ẹ̀ náà ọba ni.

kọ́ wá ń bẹ̀rù ìjọba ẹ̀sọ́ pé àfà àrùn náà kò kọ́ wọn. Ah, àwọn méjèèjì ló tẹ̀sí ṣùgbọ́n kọ́ ló wá ń tẹ̀lé ní àfà ọdún tó wá ní ọmọ ẹ̀ náà. Fún àpẹẹrẹ, tí a bá wo àlẹ́ àhímọ́tù الإمام الشافعي الإمام أحمد gbogbo wọn tó ti wà yẹn ọmọ mélòó lọ rí ilé ayé ó pọ̀ ṣùgbọ́n ta ló wá sí lọ nínú lọ tó lè sọ pé á ah, ó bí mo jáfa èèyàn kan ló lè lè ìmọ̀tò ahmed ó bí àpèmá òbí sọ́ọ́lẹ̀ ọlọ́run káwọn náà bí apá ṣáàgbé sábà lọ sí ọ̀dọ̀ àṣàbò ìkútù mínísítà àwọn àpá àti ọ̀dọ̀ ọba ní wọ́n ṣe sójú àlọ́bì mọ́lẹ̀ sọmọ bá ní ọ̀dọ̀ tó fi dí ọ̀dọ̀ ti wa náà léèrè àwọn àpá mẹ́fà rẹ̀ àpá ni wọ́n bèsì bá fi àìmọ̀nà lẹ́yìn ọkọ bá ní wọ́n sí àpá ẹ̀ má bàjá ẹ̀ má bèsì bàjá bóòlù èèyàn ti fẹ́ mọ̀mọ́ mọ̀ Buhari tó bá jẹ́ aláìmọ̀kan tòlí ọkọ bá sọ pé aláìmọ̀kan lè mọ̀mọ́ Buhari ẹ̀yìn náà wá ń ba ti ìdá ẹ̀yìn ló yẹ ká mú torí tó ní mọ̀mọ́ Buhari ò ṣàǹfààní fún ẹni pé kò mọ̀ tó mọ̀ tó jẹ́ àǹfààní tẹ́lọ́ wá wo àwọn àǹfààní mẹ́fẹ́ fàyẹ́ ní gbogbo wọn ọmọ wo ni mọ̀mọ́ Buhari bí tó di àǹfààní àlìmọ́mù mú sí kí ló ń kọ pẹ̀lú jàpá hmm. àti ìmọ̀wò àtẹ̀lẹ́bí kí ló ń kọ pẹ̀lú jẹ́nu jàpá ọmọ tó dúró jàpá àti ìmọ̀wò ọmọ tó ń lọ dúró jàpá àti ìmọ̀wò ọjà ọmọ tó jàpá dà ẹnì kan ló wọn tọ́nà ọba jàpá òun àbújá òun tẹ́bá wọ́n lù wá bí àwọn ojú wa táwà rẹ̀. Nínú àwọn àìmọ̀ àti ìsàmẹ̀gbà ní ìyọ̀ ọ̀fìnmọ̀gbọ̀n. Ọkọ̀ wọn rí ìlú lámọ̀ tí wọ́n sọ pé àfáàrí. Máa bù lọ pé. Pé àfáàrí mélòó. Àdìmọ̀ ọ̀sẹ̀ ilé mélòó lọ́mọ ọdún jáfa. Ṣé ìgbògbà mélòó wọn ló jẹ́ apá lórí jẹ́ pé tọ́lọ́ bá ti lèyàn ní apá iṣẹ́ tó wà lọ́rùn yàn iṣẹ́ tó ga yàn kọ́lọ́ àti ọmọ ìlà apá apá ìrọ̀rí ọmọ àbáwá fún yé tọ́ o ọmọ àfúnyé tọ́ o ọlọ́run ìjọ lè fún ní ẹ̀yìn lẹ́ka kùránì yẹn lẹ́gbẹ́ orí kọ́lẹ̀ kọ́lọ̀ kó sí ní kọ́lá kọ́sù ìjà ayé àfúnyé àti kejì àpá àpọ̀ kọ́mọ̀bá wa sọ wọ́n wá bí títí èèyàn kan wá program kan owó àtọmọ kékeré tó ẹ̀kan wá wá ọmọ ẹ̀ ó bá ní tó kọ̀. àpá yìí gbà tó wá ń ṣàwọn àlàyé sọmọ tó wá ní àpá rẹ̀ wá ń bí ọmọ fẹ́ à dáàbì mi ti pẹ́ olóhùn tó báyìí tẹ́sán wà máa twenty five òun fẹ́ di prọ nínú ètò ọlọ́run ọba ọjọ́ tá à ń sọ yìí àti bàbá àtọmọ ni wọ́n jáde láyé àti bẹ́ẹ̀ ẹ̀rù ló gbà lórí jẹ́ pé bá wà ní òkè àwọn ọmọ èèyàn ìwọ ló torí pé o tẹ́yọ̀ bá bá lé òkìtí ọ̀nà lójú tẹ́yọ̀ bá bá nǹkan lé ojú ọ̀nà lójú ẹnu àwọn ọ̀nà tí ọlọ́run padà ní tí wọ́n padà gbàgbọ́ yẹ sì obìnrin lè kókó ní lórí bá ṣọ́ra náà àgbà ánà máa ń lò àwọn èèyàn kan sì wà tó jẹ́ pé wọ́n dáná sun gbogbo ṣùgbọ́n wọn ó tó rọ̀ mi torí pé kí mọ́ọ̀nì ló fi jẹ́ pé àwa tí à ń rìn lójú ọ̀rọ̀ ẹ̀sìn iṣẹ́ tá a máa ṣe lórí àwọn ọmọ wa iṣẹ́ tó pọ̀ ní kọ́nà ọba tó jọ kó fún wa ṣe kọ́nà tó ṣe àbò fún wa. ilé iṣẹ́ ẹ̀yọ́ kan gẹ́gẹ́ bí mo ṣe nínú àwọn ayé àtúntà kalẹ̀ wọ́n bá fa ìrọ̀lẹ́ ìmọ̀ràn وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسرائيل ربنا ولقد بيت ولقد ربنا تقبل منا ولقد báwo làwọn <laughs> ọmọ tiwa náà ó ta ṣe dání ìwọ tó ṣe wẹ́tà àwọn ọmọ ìmọ̀ ń pa wẹ́tì òun ṣe káfẹ́ńtà àwọn ọmọ ìmọ̀ ń pa ẹ̀kọ́ páàkì náà lẹ́sẹ̀ kan torí pé o tó mọ ní nǹkan dáadáa ni táwọn ọmọ ẹ bá mọ̀ á ṣe wọ́n láǹfààní ohun tá a bá ń ṣe tó bá ti dá wa lójú pé dáadáa ni ẹ jẹ́ ká fojú àwọn ọmọ wa síbẹ̀ káwọn ọmọ wa náà nífẹ̀ẹ́ káwọn ọmọ wa náà gẹ́gẹ́ bí tí wọ́n lè ṣe ìwọ náà ti wó rẹ ohun tó ṣe tó lè fi lọ́mọ lọ́wọ́ bí àpá àbúrò yìí mo wá sí ní bàbá ti àdúrà ló fi wá ní wọn lọ́wọ́ ọba èyí tá a ti wà lójú ọ̀nà èyí jẹ́ káwọn ọmọ wa lè kàn sí ilé ẹ̀fẹ́ ọmọ kò ní bàbá ti bẹ́ẹ̀ kọ́ ọmọ wọn. ìwọ náà wo tí wọn náà ń ṣe ọmọ orílẹ̀-èdè ó ti parí ọmọ jẹ́jọ mọ́ àti àwọn ọmọ wa lójú ọ̀nà dáadáa ọlọ́run kìlí wà lẹ́yìn náà àmọ́rò àwọn ọmọ náà wà lọ. wà tààrà ẹ̀kọ́ òdòdó ìyájọ́ òbí ìmọ̀ táwọn ọmọ wọn wá tẹ̀lé wọn lójú ọ̀nà ìmọ̀ nìyẹn àlùhákọ́nà rí ìgbòdì ìyájọ́ tó bá ti bínú àlùjọ náà tí àwọn ọmọ bá wà ní dáhùn sí ọmọ àwọn ìdáhùn sí òṣìṣẹ́ àyè yìí kó yẹ. ẹ máa bá wọn dájú ní òfin lọ́wọ́. tí ọmọ náà bá wà lókè láti lọ́wọ́ òun náà lọ sókè nìyẹn lórí jẹ́pẹ́ ẹgbẹ́ ká ń ṣiṣẹ́ lórí àwọn ọmọ wa owó rẹ̀ ọmọ wa ló ṣàgbọ́n. àlọ́dún wa lọ́sọ́ tọmọ bá ń sọ́dá òṣèlú wa ń ládà omi sọ̀dá wà ó àmìnà sábà. ó ní ká ọmọ nípa ti fi ọmọ ọdún méje máa pa wọ́n o wà á tún rí ha wà ó àbùdá tó bá ti fi ọmọ ọdún mẹ́wàá bí wọn bá fi o tẹ́lẹ̀ ọmọ ọdún mẹ́wàá àgbẹ̀ lọ́rọ̀ lórí ìrò mọ́ ó ti gbọ́dọ̀ mọ́ lára wọ́n wá pè ọmọ ọdún mẹ́wàá ti jókòó ọ̀rẹ́ ní kẹrẹ́mú ló jẹ́ pé kò wà lọ́mọ ọdún méje gbọ́dọ̀ máa pàṣẹ ẹ gbọ́dọ̀ máa pàṣẹ wà sáré obìnrin náà ó ti lọ́rọ̀ ọ̀rọ̀ ìyá tó bá ti gbé ọmọ ọdún mẹ́wàá ẹ̀yà ìbùsùn fún wọn kọ́kùnrin kó wà lọ́tọ̀ọ́ tó bá fẹ́ sùn kó bèrè kó wà lọ́kọ̀ oríṣiríṣi àdánwò ló ṣẹlẹ̀ láyé lẹ́yìn kọlọ́ba kó ṣàlùkù wa rẹ̀. àwọn òbí ilé ayé ti dàrú o kọlọ́ba wa tó àwọn ọmọ wa o iṣẹ́ kékeré kọ́ ló wà lọ́rùn wa o wọ́n ní kékeré sí láti ṣe kí ni láti ṣe kí ni àti kẹ́kọ̀ọ́ àti kọmọ níwọ̀n rẹ̀ àti kọmọ níwọ̀n rẹ̀ àti ìlúmẹ́lẹ̀ ìtẹ́lọ́ ìrọ̀lẹ́ àwọn àgbàlagbà ti parí ẹ̀mí ẹ́ wọ́n ní kékeré la ní pẹ̀ka àrókò tó bá dàgbà tó kọ́ agbára òní kàmọ́ agbára òní kàmọ́ àwọn ọmọ kéékèèké ọmọ kéékèèké lèyàn ti máa fún wọn ojú ìjọba fi ojú wọn tọ́ láti ṣe gbèrè ibẹ̀ lọ́mọ bí a máa rìn kọ́mọ bá tó bá wà wọ́n ọmọ wa kọ́mọ bá wà bí àwọn sí àwọn àyà ọmọ olùdọ́tọ́rọ̀ ọmọ àwọn àṣàlékún dáadáa wọn ọmọ àwọn àṣàlékún dáadáa wọn ọmọ àwọn àfún wọn lálàáfíà ọlọ́run bá wọn lọ́wọ́ wí olúwa ìwádìí dáhùn. يرضعن أولادهن حولين من حولين

tí wọ́n ti kọ́ tó ìbágbọ́n káàkiri. kó ní kọ́ọ̀rì tàbí bí ọ̀sẹ̀ sáníyà kó tó bí ọ̀sẹ̀ sáníyà gọ̀ọ́lídà ni. gọ̀ọ́lídà ni àdámọ́ ọ̀nà ló dá wọn mọ́ ṣé gbogbo àwọn ọkùnrin táwa bí ìbábí wà ní ìrògbé ìyọ̀kọ́ wà ló wa tí ò máa fẹ́ lọ pé wọ́n lọ wọn ọba prayer point ni má ṣe ní lórí ìyàwó kan bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bó sí àìlọ́dún torí tọrùn bẹ́ẹ̀ You are the only physical for my comfort bẹ́ẹ̀ The only sugar in my tea bẹ́ẹ̀ ni. Dáadáa ni. Àdámọ́ ni. Bọ́lọ̀ ṣe sí àwọn ọkùnrin mi yẹn. Ọ̀nà Màríà lẹ́sẹ̀ lè rí ìlà. Ìfọ́nìtì ìlà kò níyàtọ̀. Ṣé ní gbogbo àwọn tí wọ́n máa ń sọ wípé èyí àti ìyàwó mi ẹlọ́wọ̀ gbé sí ayé wọn jọ̀mọ́. Àtọ́wò tí àwọn tí wọ́n fi ṣe mùsùlùmí bá yí lórí ọ̀rọ̀ marriage lórí ọ̀rọ̀ gbogbo wa tá ẹ tó ní super àbí star àbí super ní ọmọ tó ń gbé káàkiri àdúgbò ló ṣe kí ó rọra pa ẹ̀dá lò ẹ̀dá ọmọ tó ń gbé káàkiri lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ yẹn kó ti rọra gbé wálé ti jọ mọ̀ ah, orin yóò ní gbàgbé láéláé ọlọ́run kí àbá ìbọ̀rọ̀ ìlú láwùjọ wa àríbẹ̀ kọ́ ni hmm. àwa sì mọ lóore ọlọ́run àwa jẹ́ kí ìlú ẹ̀ máa pọ̀ láwùjọ wa bàbá fẹ́ tún àwùjọ sí àwa kájọ́ kùnrin àgbọ̀dọ̀ tó níyàwó kan o àkàkọ́ olóyún ọlọ́run àṣẹ nírọ̀rùn kọ́dún ètò parí ẹ̀ pè wá pẹ̀lú ògùn ọ̀nà ẹ̀ jàmílẹ́mú ẹ̀ àti gbogbo àwọn tá a láàlẹ́yọ̀ àdánwò ni tó bí àdánwò ni wà ní ìgbòdá ẹ̀ gbọ́pọ̀ tó ń sọ ní ẹ̀yìn òkà ròyìn ni wàhálà ti wà ń lórí ọ̀rọ̀ àwọn obìnrin dé kó wá so ọmọ ní èyí obìnrin wà ní olùsàlá ẹ fọ́ ọmọ lọ́gbọ́n dáadáa ó tó oṣù mẹ́fà alákọ̀ọ́kọ́ ẹjẹ́ kan ṣe ìdíkí àyàn oṣù mẹ́fà àkọ́kọ́ téèyàn bá bímọ gẹ́gẹ́ bí obìnrin wọn ló da ká má kò ní là àyàfi tó bá jẹ́ pọ̀ pẹ̀lú fẹ́ẹ́ lóògùn ta ní láti kò ní ìlú ṣùgbọ́n gbogbo yòókù gbogbo ta bá fẹ́ fún ọmọ ìkókó ọmọ nìkan àǹfààní ta máa rí mẹ́fọ̀ kẹ́ máa gbọ́dọ̀ lọ sọ sí gbogbo ìgbà ó máa dínkù láàkàyè ọmọ

àwọn obìnrin tá à ń bímọ ẹ̀jẹ̀ àfihàn ọlọ́run dáadáa ìyẹn ló wọ̀ wà ló máa fi tí ọkùnrin máa fi dùn tó tó ń ń tọ́jú ọmọ dáadáa ọmọ kò ṣàlùkù wa. àní ẹni tó ń wá ọmọ àwọn ọmọ yìí ṣe wá ṣé ọmọ ọwọ́ náà lọ ìlànà kò o. ó

kó wá kó àwọn ọmọ ìkọ́ wá tò lẹ́yìn òun báyìí àwọn ọmọ kan ti wọ́n kí gbogbo wọn á fura nítorí ó wá ń tẹ̀fẹ́ ní ẹ̀rọ olóògùn owó òde níwà lọ́lọ́ ṣé mọ̀ ìwé ní bẹ́ẹ̀ tó tọ́ sí ni àbọ̀ ní ṣe fákòlù ní àdéṣe lọ tó tó níwájú ọlọ́run ṣùgbọ́n lè irú ẹni yẹn máa wà lọ́jọ́ náà bíkọ́ ẹni ò ní kọ́kọ́ jẹ́ ní ẹni tó ń rí ọmọ ọmọ pọ́ńtì tó fi wá wà nìjọ lọ́jọ́ obìnrin wà tó ọmọ mẹ́ta fìlà lọ́bì sọ pé tó bá rí ọmọ obìnrin mẹ́ta tí ò sì ra rùn ẹ tá à sọ yìí alhamdulillah ó kẹ́kọ̀ọ́ ọmọ ìkéde pé yìí tó tó ti lọ́jọ́ ọkọ ó mú ní ẹ dáadáa tí mùsùlùmí máa ń lé nìyẹn àwọn tí olóore rà òun lọ́wọ́ ṣùgbọ́n ọba ṣe àlòkù wa jọ̀mọ́ ẹ jẹ́ ká káfí sùúrù ọlọ́run ló fún yàn ẹni tó lọ bá fún ó mọ̀ sí òbí fún ẹni tí ò bá fún ó ní rísì tí òbí fún ìnáwó àyè ó mọ̀ ọ̀nà púpọ̀ ẹ̀ kọ̀dí ó lágbára níbi ìjọ́wọ́ olùkọ́sí lè gbóyún kọ ni wọ́n sọ ní ìdìkọ́ bárábìnrin kan ọmọ sixty five years ó dẹ̀ bímọ. ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ ní láti máa fi ní ìdíyẹ ọ̀rọ̀ ẹ̀rí torí ọlọ́ ọmọ sixty-five years tó bímọ tí wà lábẹ́ jábọ̀ rọ́ọ̀mì hábìlì nínú sọ̀rọ̀ ṣe àgbọ̀tẹ̀jì àdúrà yẹn ló fi gbogbo wa ń ṣe lẹ́yìn ọmọ ọdún mélòó ni ìbọ̀rọ̀ ìlú ṣe ó ti lé ní èjì lọ àdúrà yẹn olúkòwò ìyàpọ̀ ògbà tí wọn náà bá ti sọ rọ́ọ̀mì hábìlì nínú sọ̀rọ̀ ṣe ìbọ̀rọ̀ ìlú àmàgbàládà torí òun ló gbé tó ń lọ rẹ̀ kalẹ̀ ọlọ́wà ọ̀rọ̀ rẹ̀ kọlọba gbogbo ètò wọ ọmọ kọlọba fún ọlọmọ aládùbáríkà sábà tí wá ọlọ kàgbà kọlọba lè sórí o àwọn tá a fi ìgbéyàwó tá a wá yàwó ọlọ́run fún yóò yàwó gbogbo àwọn àpọ̀ kọlọba tẹ̀sán wáyé àwọn aládùbáríkà mẹsà mi lórí lọ́dọ̀ kọlọ fún wáyé àwọn aládùbáríkà ọlọ́run pèsè ìyàwó ọlọ́run fún yọ̀ lọ́wọ́ ẹni tó bá fẹ́ ọlọ́run àdúgbò ọlá fún tó pọ̀ ẹni tó bá fẹ́ àfúnní tí ó pọ̀ ṣùgbọ́n gbogbo wa ká máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ọlọ́ọ̀bá tó gbàdúrà wa. àwa ọmọ àwa yà wọ́n bá wa ọmọ ti ní gbogbo wa lọ́dọ̀ àwọn òbí wa. ó yà ní wa kọ́ ni wípé a tún máa ṣàdúrà fún wọn. rọ́bì àbùkúmà sábà ọ̀gá ẹ̀rọ ìṣọ̀rọ̀ yìí rán. ọ̀nà wọn bá ní kí ọlá ní kíkọ́ nu wọn tó bá dàgbà sí ẹ lọ́dọ̀ àdúgbòmà òkìlà àwùmà àbọ̀ méjèèjì fana àjàkù ìlà àwùmà kó má kò fún wọn pé ẹgbẹ́ mi dákẹ́ má dákẹ́ mọ́ wọn bá dàgbà àwùmà má pàdé lọ́wọ́ wà kò láwùmọ̀ ọ̀gbà màrùn ọ̀rọ̀ dáadáa ní kò bá sọ ọ̀rọ̀ alákọ̀ọ́lẹ̀ ní kò bá sọ fún ọ. wà á máa ṣàdúrà fáwọn tó jòdì torí tí òbí lórí ọmọ kò sí tí a lè ṣe fóòbí wa tó lè ṣe déédéé táwọn òbí wa ṣe fún wa láìláì kò bọ́ sí. tí òbí kọ́nà ọba kó fún àwọn òbí wa lálàáfíà tí òbí bá ń ká ìtọ̀ tó wá ní àgbẹ̀ sára tí ọmọ bá ń kó ìgbé òbí ẹ̀ á máa di lówó ni bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ kó lè kú lè yẹn bá wá má ló máa ṣùgbọ́n tí òbí bá ń kó ìgbé ọmọ nígbà tó wà kékeré tọmọ ìbá tó dàgbà tí ìkọ̀kọ́ bá ṣe tó ń lẹ́sẹ̀ tí èdìbò ìlú ní láti bá kó bẹ́ẹ̀ wọ́n á tún máa kó bẹ̀ láàárín lórí kò ní jẹ́ pẹ̀lú ìkórira. ohun tó ń jẹ́ òbí rẹ̀ lórí jẹ́ sí àwọn òbí wa a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn ká má jọmọ̀ bàlújẹ́ wa lè sàrà àti Zakariya àti Yahya nígbà tó náà bá sọ nípa wọn kọ́lá ilé mọ́ ní

ànọ́bì wàrọ̀ tó máa ń kó ìyá àlìjá àwọn òṣìlá lèlè ìlà ẹni tó jẹ́ rọ̀tún òun ẹni tọ́lọ́ bá fi kó ní síra àbí tí ọlọ́run bá wá pa aláṣẹ tó yá ìwọ náà máa lọ kéde fáwọn èèyàn wọ́n ní ló bi àdékùrọ̀ nígbọ́nà mẹ́tò àlọ́bì lọ́kọ́mọ̀ sí àlọ́bì ọjọ́ tí bèrè bíi mọ̀dáfì nígbà náà ó yá yóò àti mọ̀dáfì kalẹ̀ fún ó sọ ọ́ dàgbà lórí kó dìde fa alùdì lọ́mà kìlọ̀ wà ọ́ sàkà fàkàbì lọ́mà lọ bí ọlọ́ọ̀bà rẹ̀ tóbi wà kí á gàgà pàtó yìí ìwọ tó fẹ́ gbọ́dọ̀ tóbi tó fẹ́ jùlọ lọ́dún fáwọn èèyàn ó yẹ káwọn èèyàn yẹ pẹ̀lú dáadáa kí ọkùnrin mọ́ kí ara ẹ̀ náà sì mọ́ wà ó dísá gbogbo tó ń bí òrìṣà parí òrìṣà lọ fi di òṣù yẹn àwa tí a di ọmọ nígbà tí ẹ̀yìn kan sọ̀rọ̀ ó ní àtàrí àjùdábà wà ní aláìlọ níyà òjì àárẹ̀ ó ní gbogbo orí ti bá wà ọlọ́wọ́ bá ti ṣe nílé ìlú àlùbáríkà gbogbo orí táwa náà bá ti wà a gbọ́dọ̀ máa wo bá ti máa mú àlùbáríkà wọ̀ bẹ̀ bá ti máa wà yusuf ní gbogbo orí tá a bá ti wà àlọ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam ó ní inna minan nas man ja'alahu Allah subhanahu wa ta'ala mìtáhà lèlọ́kọ́ yìí lọ́kọ́ nìṣẹ́. ó dáwọn èèyàn kan wà gbogbo orí tó ọmọ wọ́n ṣe orí ilé tó bá ti dé orí wọ́n orí àpapọ̀ ìlú wà mo ń gbọ́ àyàkọ́ lẹ́ẹ̀kan ọlọ́run bá ní ṣúrọ́ọ̀tù làkàzá wà gómìnà náà yìí ti náà ụlọ wúlò orí ńlá rẹ̀ àdúgbò yóò ti wà àwọn tọ́nà ọ̀gá ti wọn. wọ́n sọ̀rọ̀ kan nínú àwọn sọ̀hárà sábì olùkọ́ ìkọlù wọ́n ní yé ó wà lórí àpáta ikọ́ bí ìmọ́lẹ̀ tó dápọ̀ máa ń sọ̀kalẹ̀ sínú ilé yẹn lóru nígbà tó sọ wípé kọ́ọ̀lù mà áńgàlà ọ̀gbùnkù pé wọ́n máa bèrè pé kí lọ́lọ́run yín tiẹ̀ sọ̀kalẹ̀ fún yín kọ́ọ̀lù ọ̀yọ̀ dáadáa ni wọ́n ní nínú dáadáa ìlú yẹn nùsùlù rahman wà ìbáraka wà nóòrù wà kúrú náà máa yí sílá bí mo yóò ti kú náà àwọn ìyàwó àlọ́ Eh, mo ń ka bóòsì kan léyìn arábìnrin yẹn níbi àwọn mánúkà ti nípò eh, ẹ̀ ni ó wá ní kó tó mo fẹ́ kó tó pọ̀ yìí tó bá fi ní kó lè ṣe má fi o ó wá bẹ̀rẹ̀ sí àwọn ìlú rẹ̀ ìwọ fẹ́mi ò bá dúró má ló fẹ́ ti má lọ́wọ́ torí bí ò bá fẹ́ ọlọ́wọ́ bá mi àwọn ìyàwó àlọ́bí sọ̀rọ̀ bá àjọ ìyàwó àríkà ní tí ọdún oṣù kan gbáko àwọn ìyàwó àlọ́bí sọ̀rọ̀ bá àjọ sẹ́lẹ̀ ń fún àwọn náà gbòdé lẹ́kùn kan àkéde ayé ìlú náà wà ìyàwó àríkà ní oṣù kan lọ́nà olé gbà àwọn òní jẹ nǹkan kan ìgbà àtùwàdẹ́yìn àtùwàdẹ́yìn náà ni orí àti dàbídò ṣàrẹ tó lè jẹrú èlò wa káàpù lélẹ ni àwọn ah, ah, òkò sí gbọkọ ọkọ dàbídò tó wà ní ẹgbẹ ara má lè jẹ kó ní kálukú wa lọ àwọn ìyàgbé. ó ní gbogbo ti mú ra lálẹ́. kọ́ ni ẹgbẹ́ dàbídò kọ̀ọ̀kan ká jẹ ẹ lọ wá omi kọ̀ọ̀dà ẹ pọ́n wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ kò tún kọ̀ ah, á alhamdulilayi jẹ́ àwọn. gbogbo àwọn ìyá wa tó wà bí kọ́ máa ń wọ́n lẹ̀ lè bẹ́ẹ̀ ni àmì lẹ́kọ̀ọ́ àbáyé dúpẹ́ bọ́lọ̀ bọ́lọ̀ fún yín ní mọ́nì. tó o rí bí o àwọn ìyàwó àlọ́bì máa dìbò sọ́là gbogbo àwọn àyà tó bá ń kà ṣàlàyé fún wọn. ẹ̀yìn ìyàwó wá gbọ́ bá wọn wí rẹpẹtẹ ó wá

má parí àbùlàwà àwùjọ yorùbá jùlọ fẹsẹ̀ tó pọ̀ hmm. ẹnu wà wọn àti ìyàwó wọn lẹ yorùbá ìyàwó àfà wọ ọsìgbẹ tí òfà kọkàn rẹ hmm. níbi ìmúra fi sọ̀rọ̀ àbíṣe hmm. lórí àfà náà fẹfẹ yàwó kò wá bí ìyàwó tó kó ìyàwó lórí àfà àbíjọ náà ìgbọ́dọ̀ ti wá sọ fún ọ ẹ̀ dàbí àwọn ọmọkọ́mọ yẹn padàjà tó wọ́n ń lọ sí ẹ̀kọ́ ẹ̀yìn ìyàwó àfà ẹ̀ má kọ̀ máa gbọ́ tó dé kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ ẹ̀yìn

gbogbo bàbá wa tọ́wà wá rí tí ó wù níwọ̀n àbọ̀ tún jẹ òun ó wù níwọ̀n ọlọ́ọ̀bà àdékè ọlá àtúbọ̀ bá wa dà yìí lágbàdùn báyìí lọ ilé yóò ní dáró àtọ̀lọ́ yìí ọlọ́wà padà sọ fáwọn ìyàwó àlọ́bí olùmọ̀ ọlọ́ọ̀bí bá wọn wí àwọn ọkọ̀ yìí wọ́n ní kí a bá fi ọwọ́ ọ̀tún bọ́ wọn wí ẹ̀bá dúpẹ́ wọn lọ. àbíkà ìdílé àyẹ̀wò ilẹ̀ alhamdulillah. ẹ̀wọ̀n kábàárẹ̀ fún ẹ̀

ìjìbìrì ní sàdáàmù a, ní tí ẹ ìrí àyíká ìdùnnú wo ló tó yẹ jọmọ́ ìdùnnú wo ló tó yẹ jọmọ́ àwọn òdùnnú ńláńlá nìyẹn láwọn afẹ́ ìrere gbà mí tẹ́lẹ̀ omi bá rí àlọ́bì lójú oorun bá inú àmà dùn ni pé ṣùgbọ́n gbogbo kan tó jẹ́ sùn àwò kákún nílẹ̀ dáadáa tọ́lọ́ bá ṣé kò ní complain o complain torí gbogbo nǹkan ló jẹ́ bàbá ara lẹ́yìn ìwà ṣòkọ́ ọba kò ṣàánú ọ̀nà ọba fi yẹ gbogbo àwọn ìyàwó àlọ́bì inú pé ẹ̀rọ ti ń tọ́nà ọba ṣe fún yín so orí tọ́nà ń ṣe fún wọn ládùúgbò látara yìí tó wà bí òṣèré díẹ̀ ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ ọmọ ìdí èèyàn wọ́n lè máa já àǹfààní ẹ̀ ṣùgbọ́n ṣé gbogbo àjòjì nǹkan bá ìdájú wà ìmọ́jọ́ náà bá máa ń sọ síbẹ̀ àìmọye àdánwò oríṣiríṣi tọ́wọ́ bá wọn kà rẹ̀ kà rẹ̀ kéjì lọ. Àwọn àjùjọ ní olójúwú wọ́n ti jìnà kékeré lórí jẹ́ pé ká gbìyànjú irú àwọn òjókòó bá àwùjọ báyìí bẹ náà náà lè wà bẹ́ẹ̀. Ẹnu mi lè wò pé owó àwọn pọ̀ ju èlò ni èlò èlò ni ṣe sáfà ìṣe bí iṣẹ́ yẹn ti jẹ́ wàhálà kò èlò lẹ́fẹ́ lórí ẹ̀ lẹ́yìn ọlọ́wọ́ ọba. kéèyàn kó àwọn ọmọdé wo ìtọ́jọ́ à ìjẹ́ kékeré fún ẹ̀yìn ọmọ níjẹ́ kékeré níjẹ́ kékeré ní ẹ bá sọ pé jẹ́ sáàpù ló bá fẹ́ ra fún àbúlọ́gbọ̀rọ̀ ọlọ́ọ̀dẹ́ ju lè ládà o orí ọlọ́ọ̀dẹ́ ju ọkọ ibi tó dé ọlọ́ọ̀dẹ́ ju ọta fún síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀pọ̀lọpọ̀ àti ìkórè àwọn ọmọ bíbí ọlọ́run ní kọ́lọ̀ ìjàmbá wa ní ṣe fòmọ́ báyìí. Ìyí ta ṣe láàbò ti máa tọ́jú méjì àbí lẹ́kọ̀ọ́ ni. Tó náà ti kàn án ẹ̀rẹ́ ọlọ́pàá tó bá wa wò. Tó bá wa tó lọ́dún tó ń bọ̀ kọ́lọ̀ ìjà tó wá ṣe mí. Ìgbẹ́ tó wá bìrẹ̀ náà láti ẹ̀ pín ìlú láti bá ṣe mí. Tó bá tó lọ́dún tó ń tẹ̀lé ọ̀nà gbogbo ara bẹ́ẹ̀ bá mi gbé ẹ̀yìn òun nọ̀rọ̀mọ́ mi kò lọ́dọ̀ ọ̀kan wa o. ọlọ́ọ̀bà lè fi ọlá àwa jẹ́kẹ́ ní àwọn àbúrò rẹ̀ ní kókó dáadáa. àbúrò ẹ̀kọ́ bẹ́ẹ̀ dábí ní àbá ẹ̀ dábí ní àlàmà ọlọ́ọ̀bà lè kó ikọ́ àwọn ọmọ ti rojọ́ lọ ẹ jẹ́ ká gbìyànjú ẹ má jẹ́ ká jọ́ ọmọ tó máa ń dá apá aláàmú ẹ má jẹ́ ká jọ́ ọmọ tí máa ń dá títí aláàmú torí pé jẹ́ títí àkóńtì jẹ́ orí rí ṣó kí yé ẹ jẹ́ ká gbìyànjú tó bá bá wa sọ̀rọ̀ tó bá kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká forí sí ká fọkàn sí i ṣó kí yé ọlọ́ àdúró sí wa o ọlọ́wọ́ wòye ọlọ́darí ọlọ́dí lọ́wọ́ lálùbáríkà gbogbo àwọn apáta wa kálẹ̀ àwọn àmọ̀sáyé ọlọ́wọ́ ti àlékún dáadáa fún wa gbogbo dáàfẹ́ dáadáa ọlọ́ àṣekú wa èyí dáàfẹ́ láburú ọlọ́mọṣẹ́lẹ̀ ìlọ́jú wa orílẹ̀-èdè nàìjíríà ọlọ́gbọ́lọ́ àwọn olórí wá bẹ̀ lọ́tún ló ti kọ́rọ̀ bá wa tó wọn ṣe o. ìlú ta wá wà ní ìlú ìdájẹ́bọ ọ̀nà ọ̀bá bá wa sí ìlú lọ́sùn báyìí. àwọn lẹ́fà tó ti jẹ́ nípa wa lọ́wọ́ lọ́pọ̀ wọ́n lè máa fún wa lọ́la dáadáa. gbogbo ojú ọ̀dọ́ wa tó ti gbàgbàjá báyìí wọ́ lọ wá bá wa ṣe o. wá bá wa darí àwọn olórí wa sílẹ̀ tó bá máa fi bẹ́ẹ̀ tiẹ̀ dúpẹ́ gbọ́dọ̀ pé á nígbà táwa ṣe gbogbo ọ̀rọ̀ yìí gbogbo ọ̀rọ̀ yìí wà sí ìtàkùn mọ́tò ìgbàta wá sí orúkọ ìsmọ̀lì àwọn tí gbogbo ìsmọ̀lì láà ọ̀dọ́ tí wá sí ara فضل كثيرون والله لا سبحان بعد الكلام وانا لا يبلغ رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وإلى فيك المشركين وإلى فيك المشركين كما بعد القوة من قولي فلا أقول قولي ẹni tó rọrùn. ó na ìdúró ẹ̀sìn bá ọ̀rọ̀ ọ̀rọ̀ sí pàtàkì. a lọ sí àkíkọ̀ ìbọn lọ́dún kan kọ́ lọ́wọ́ ọmọ náà wípé gan. bàbá ọmọ rẹ̀ àti jẹ́ ìlú wọn. ìjẹ́ ìyá ọmọ ẹlẹ́ẹ̀dẹ̀ ni wọ́n ti. ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ìgbà. àwọn ọmọ tó yà ń àwọn ọkùnrin ní bàbá wọn bọ́ọ̀lù ọ̀gbọ́n ṣé wá rí oríṣiríṣi àlọ́ láfẹ́ ẹni kò lórí kó ń bí obìnrin yorùbá náà tún parí ọ̀rọ̀ wọn wọ́n ní kàkà kó pọ̀ lára ìyá ìjà àbájọ ìṣòro kan parí ẹ̀. ìlú lórí ló ń bá àrà wọn wọ́n ní kàkà kó pọ̀ lára ìyá ìjẹ́ ó fi gbogbo ọmọ ẹ̀ bí obìnrin

ẹ bá sọ wọ́n six naira láwọn nìkan ni ó lọ fún òun ráìsì us lọ ti gbé wá ó ní wọ́n bá ń pèsè ẹ̀rù kan gbogbo olú ẹ̀yìn tí wàá ṣe àwọn olùgbòlóṣìlè ẹ̀ nígbà ẹ̀sàgídéṣọ̀n níbi láti ìjẹ̀gbọ́ ẹ̀kọ́ us <laughs> ẹwù tó ọkọ́mọ bá kọ́mọ ní òṣìkò olùgbèjì ayé wa tó kí wọ́n wò sí àwọn ọmọ ẹgbẹ́ ní ilẹ̀ báyà tí ò bá fi àfẹ́sì àlàáfíà obìnrin kó bá fi kí lò kó bá bímọ lọ. yẹ́nì obìnrin kọ́mọ bá ló padà bímọ dáadáa arábìnrin kan wà wa ó wá ní ó wá ló máa ń sọ fún pé ah, ó ọkọ gbogbo àwọn ọmọ yẹn pátápátá mi tí gbogbo wọn wà wọn wá wálé wúmà yẹn ní orí òun ṣàwòrán yìí kéèyàn náà bẹ ti wọ ọmọ tó pọ̀ la wọ́n sọ wípé wọ́n máa ń pòwe pọ́ńpà méjì mi ò rántí wọ́n sábà ń sọ̀rọ̀ pọ́ńpà mi ẹ̀ wọ̀n jẹ́jẹ́rá lè bèjì tí ó bá sí ọba ń ya bèjì tẹ́ bá ní kó wá sọ ah, á ẹ̀rù abáyé ṣùgbọ́n tó bá ti di pé dàgbà wọ́n máa ń fi owó òkè ó lè má yìí sí ẹ wo Muhammadu Buhari president Nàìjíríà ó dàbí nọ́mbà káfà ìbọn yóò wà lórí ọ̀dọ̀ bàbá wọn wa kẹ́ bàbá náà kọ́ wa fi àjọ náà ti sàárà fún wọn. ó ní nọ́mbà àwọn wà náà wà nígbà ẹ̀kọ́ tí bàbá tí wàá hàn ìdìbò jù ìbọ̀ kan tó bí àwọn. ọlọ́run wa tá a máa fi kú àwọn ọkùnrin ọlọ́run má jẹ́ àhán ìdìbò tó ẹ̀ẹ́dà mi ṣé ìwúrọ̀ ẹ̀dẹ́ wọ́n ní bàbá wọn ti pé ìkọ̀ tó bí àwọn bẹ́ẹ̀ ni àlùfẹ́ ọ̀kọ̀ bẹ́ẹ̀ ni àlùfẹ́ ọ̀kọ̀ nínú gbogbo ọmọ tí bàbá wọn ti mélòó lẹ́ nímọ̀ mélòó lẹ́ mọ̀ èyí ò mẹ́tò ń jẹ́ bàbá wọn tẹ́lẹ̀ tú wọn làá lùmọ̀ kọ́ sí bàbá wọn kan lẹ́yìn tó jẹ́ òbí lùmọ̀ ìmọ̀ hàn bẹ́ẹ̀ ni wọ́n ní pẹ́ẹ́sìdẹ́ntì ẹ̀sìn àwọn ọmọ ní ìwáyà kan sọ pé buhari jẹ́ lọ́ba ìsìn ìwáyà mi sọ pé ó jẹ́ lọ́ba ẹ̀sìn orí mọ̀tálàmù bí ìsìláàmù bẹ̀rẹ̀ lórí ọjọ́ mọ̀tálàmù wa ìwáyà mi ní ìwáyà kan sọ wípé ìsìn nìkan sọ pé ẹ̀sìn kíkọ́ sí lórí ní ìwà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ nígbà tí nígbà tí ẹ̀rí kú ẹ̀ kọ́ lọ́wọ́ ó bá ti péjọ́ sí i kó wá lọ sọ ó jẹ́ mẹ́rà pé

ìṣẹ́ bí ọba bá wọ̀ ọba àti wọ́n lọ́wọ́ aláàlùbáríkà ilé ìta àti ilé ìwé náà ọba bá fi lọ́wọ́ aláàlùbáríkà ọwọ́ ẹni kọ̀ọ̀kọ́ wa kọlọ́ba àwòrán ọ̀tọ́lọ́ wa wà ní ọdún ìlànà ọ̀sánlẹ̀ wà á àríyí wà á sàríyí àìsàn جزاكم الله خيرا Àwa àdìmọ̀ ẹ̀bá àtòrò mọ̀, àwa àdìmọ̀